aláwọ̀ Muyideen kó pe Àgbàlá Gabriel ní four one nine oníjìbìtì lójú yín kò yẹ kẹ́ aláwọ̀ ẹ̀ wallahi tallahi kò yẹ kẹ́ aláwọ̀ Muyideen kó pe Àgbàlá Gabriel oníjìbìtì níwájú yín pèsè aláwọ̀ Muyideen kó pe Àgbàlá Gabriel oníjìbìtì yẹn ó ti túmọ̀ sí wípé ẹ ti ń fi tẹ̀sìbọ́ bí gbà pé ẹ fẹ́ fi ẹ̀sìn òun lẹ fẹ́ fi tì í bọ̀ ẹ ti ti tẹ̀sìbọ́ yes àwọn èèyàn máa rí wípé ẹ̀ ń jealous Àgbàlá Gabriel ẹ̀ ń jowó ẹ̀ lórí nǹkan tó ṣe ẹ̀bọ́n má ti jẹ́ kí ẹ̀bọ́n má ti aláwọ̀ mú ìdí kó pe Àgbàlá Gabriel ní orí jìbìtì kó yẹ kí aláwọ̀ ẹ̀ rárá gbogbo ìjà ẹ̀sìn láti ń jà ní Nàìjíríà yìí kí ló dà fún wa oore wo ni la fi ṣe ṣáni lọ síwájú ni ẹ̀kọ́ ń jàjẹ̀sì jàjẹ̀sì jẹ̀jẹ̀sì lójoojúmọ́ kí ni géènì wa níbi jẹ̀sì tá ń jà ẹ bọ́ àwọn ẹ ṣe mistake o ẹ mistake. mistake nísìnyí báyìí o ti di pé ẹ fẹ́ lo Muyideen fún Agbala Gabriel láti fi gbé Agbala Gabriel ṣubú fún yín láti máa aláwọ̀ Muyideen pé Agbala Gabriel lórí jìbìtì is unfair kò dáa wàláì kò dáa wàláì kò dáa ra. kò dáa kò dáa rárá rárá kò dáa rárá ẹ̀yẹ̀yàn ìjà gbọ́ nǹkan tí Muyideen sọ. So. lọ. so àgbàlá Gabriel inú àkáǹtì àgbàlá Gabriel ni gbogbo owó tí ẹ̀yin àgbáyé dá fún mi inú àkáǹtì àgbàlá Gabriel ni gbogbo owó yẹn wà o àgbàlá Gabriel ò fún mi ní. ibẹ̀ yẹn mú ìdí ìfarabalẹ̀ ó ní inú àkáǹtì àgbàlá Gabriel ni gbogbo owó tàgbáyé dá fún ẹ wà mú ìdí ni yọtọrí tọlọ́run láti gbà tàgbàlá Gabriel ti ń gba owó fún àwọn èèyàn àkáǹtì wo làgbàlá Gabriel lò ṣé nǹkan ti dájẹ́ ló lù àbá kan ti mọ́mí ẹ̀ ẹ́ àbí ẹ̀yìn èèyàn gbogbo àwọn òṣèré ńláńlá tẹ́gbẹ̀lẹ́ gbígbẹ̀ lè gbawó fún ṣé kò ṣàkàtì Agbala Gabriel kọ́ ló gbé kalẹ̀ ni mìíràn kò tó tó Agbala Gabriel ló ti ń gbawó fọ́ọ̀mù èèyàn àkáǹtì Agbala Gabriel ló ń gbé kalẹ̀ yes gbogbo àwọn òṣèré tí Agbala Gabriel gbawó fún àkáǹtì Agbala Gabriel ló gbé kalẹ̀ kí ni tiẹ̀ bàbá sọ èbèbè àkáǹtì ẹ̀ ló gbé kalẹ̀ lórúkọ ẹni yìí ìyá gbọ́n kọ́ àkáǹtì ẹni mo ń gbọ́ àtirámọ́ta náà tó náà sọ jákujàku àtirámọ́ta ò jẹ́ kó yẹ pé nǹkan ṣe ẹni wọn ìmọ̀nà tó wà lórí ẹ̀yìn bó ṣe rí kẹ́yìn tá ń já lóṣù tó rí já já láyẹn ó dàbí pé ó sick ó gbádùn àbí rámọ́tà èwo la àtirámọ́ta àtirámọ́ta ò rí burúkú o rámọ́tà ó yẹ dàrú ni rámọ́tà ó sick ni mo gbọ́ àkọsíwọ́n náà sọ wọ́n sọ pé wọ́n sọ pé ẹ ó gọ o tí yóò bá ṣoore díẹ̀ fún yín ẹ appreciate ẹ ẹ̀yin ló ṣe ya láìmọ̀ọ́rẹ́ báyìí ṣe ṣiṣẹ́ sẹ́wọ̀n kan dáwó lọ́wọ́ ni wèrè níyìn ni ọ̀yìn wà nínú òtútù tó ń ṣe wàhálà wọ́n ń dáwó fún yín. Agbala Gabriel gbé ara ẹ̀ kalẹ̀ ṣẹ́rẹ̀ pé gbogbo yín lógo ni ẹ lógo for the sake of Agbala Gabriel àwọn èèyàn fi ń dáwó orí dàrú ni. ìjọba mọ́ta ò jágórí ẹ pé jáńjá to torí jáńjá ló ṣì torí jáńjá la wèrè tó ń bá rẹ káàkiri sórí bá mú ẹ bá fún ẹ nífọ̀nù kan orí ẹ tó pe yẹn wá kéré ju bó ṣe wá yẹn lọ ó sì kìíní ìwọ náà jáde ìwọ náà sọ̀rọ̀ ó ní káwọn yẹn wá sọ̀rọ̀ ìwọ náà sọ̀rọ̀ ramọta jẹ́ kórè ẹ pé o ramọta jẹ́ kórè ẹ pé o tó dàbí instrumenti àwọn tó bá fi ṣoògùn owó yẹn wèrè ṣé kò yẹ kọ́ ti lu ẹ fowó dáńdánù kí lè ṣe ń ṣe ní láàrin àdàwọn èèyàn amata tó bá tún sọ̀rọ̀ kankan nípa Àgbàlá Gabriel orí ẹ̀ tún pín in máa pè fún wa rí wa rí pé wàá jábọ̀ àwọn jára nkẹ àtọwọ́ bẹ̀rẹ̀ lójú orí ẹ̀ tún pín in máa pè fún. Muyideen à ń gbọ́rọ̀ ẹ̀ lọ. one kọ́bọ̀ nínú gbogbo owó yẹn mi ò dẹ̀ wá fi ṣèjà mi ò fi ṣèbínú kọ́ ẹ̀ ń tó wá mú ọ̀rọ̀ yìí tó tún fi wá ń rúgbó tó fi wá rúgbó débi wípé ọ̀rọ̀ yìí tó fi wá ń fa ariwo tí ń pa lọ́pọ̀lọpọ̀ wípé lákọ̀ọ́kọ́ à ń pe bàbá kan ní Mr. Kẹ́hìndé Mr. Kẹ́hìndé yẹn fọ́lọ́àsì àgbàlá Gabriel ni òun náà máa ń san donation sí àkáǹtì àgbàlá Gabriel tí àgbàlá Gabriel bá ti gbé àwọn èèyàn tó níṣòro wá tán nídìí donation láti gbà ó. sister ṣẹ́ni wípé Ramata have come out to debunk what she says orí Ramata ti dàrú kí ló mú tó fi sọ tó sọ tẹ́lẹ̀ nǹkan tó wà nínú ẹ̀ ló sọ yẹn kò nínú gidi sábàlá gẹ́gbẹ́lì nígbà tó rí pé nǹkan tó sọ yẹn ó lè lé àwọn olóore ló ṣe jáde tó debunk ẹ̀ orí rẹ̀ ti dàrú wáyé tó ṣe sọ tẹ́lẹ̀ ó jẹ̀bi kò bá má má debunk ẹ̀ orí rẹ̀ ti dàrú ẹ tó dàbí instrument àwọn tó máa ń fihàn ṣòwò ẹ ń tẹ́ kọ́ ti lò dànù òun náà jáde òun náà sọ̀rọ̀ ìgbàwó òun náà máa ń fi owó sọ̀pọ̀tì Àgbàlá Gabriel ń bẹ̀. so Mr. Kẹ́hìndé yẹn ó ti fẹ́ ṣe físà àti pásítọ̀tì Amẹ́ríkà fún mi nígbà kan Àgbàlá Gabriel dínà rẹ̀ ó takùn ó ní kò gbọdọ̀ mú mi kúrò ní àkàtà wọn pé tó bá mú mi lọ sí amẹ́ríkà ń sìn ta ló fẹ́ mọ̀. Muyideen Muyideen ó ní Mr. Kẹ́hìndé fẹ́ ṣe visa amẹ́ríkà fún ẹ Àgbàlá Gabriel ló blọọkì ẹ àbí ah Muyideen ó dẹ̀ bẹ̀rù ọlọ́run Muyideen ó sì bẹ̀rù ọlọ́run ọ̀nà òun làgbàlá gbígbé ìdígbà dínà rẹ̀ wọ́n béèrè mo tẹ ẹ jẹ́ pé Mr. Kẹ́hìndé yẹn náà ẹ jẹ́ pé wọn ẹ jẹ́ pé wọn ẹ jẹ́ pé Mr. Kẹ́hìndé yẹn. ẹ ló sà. ẹ ló bá wọn ni. ẹ kú èyí mo wà live lórí Facebook mo ti pè yín mo ti pè yín tẹ́lẹ̀. ẹ fóònù ẹ wí ní fọ́ọ̀tì inú ẹ̀yẹ ṣe é sùn. ok ok ok ẹ kú èyí gbogbo lẹ́ńkọ́ àlàáfíà ni. agbọ́dọ̀ kan tí kìíní sọ Muyideen Muyideen sọ wípé Agbala Gabriel ló di ló kọ di ìdí tẹ̀ fi padà ṣe visa Amẹ́ríkà fáwọn ẹgbọ́n lóòótọ́ ni. lóòwò láyé irọ́ ń pa. ẹgbẹ́ ni ẹgbẹ́ o Mr Kẹ́hìndé ló sọ̀rọ̀ yìí o Mr Kẹ́hìndé tí Muyideen sọ wípé Agbala Gabriel ó di visa òun lọ́wọ́. wọn lẹni tó ń disturb mi yìí ló ń ṣe nìyí náà. ok so ẹ ti ẹ ẹ bá Agbala Gabriel dey discuss ọ̀rọ̀ visa visa America yẹn. yóò wọ́n mú ọ̀gbà tí mo fẹ́ gba passport àti visa but wọn ò bá mi discuss ẹ pé kí n náà ṣe fún náà. agora eu tomo barquinho, porque a gente ya tudo de já, mas a gente processinho so kò sí àgbàlá mi ìbàjẹ́ o irọ́ ni o àwọn afáàyè ló ló fẹ́ dá o. Hmm. gbogbo gbogbo conversation ẹ yẹ ẹ sọ fún kó Bible fi mo ẹ conversation ó sọ pé ẹ̀mí mi kì í ẹ̀mí mi kì í voice òun wọ́n wọ́n béèrè. ẹ gbọ́ lóòótọ́ ni. ṣáwọn èèyàn ò dábọ̀ sí ẹ̀ mọ́ mi ṣáwọn èèyàn ò dábọ̀ sí ẹ̀ mọ́ mo ní kírímínà ni bọ̀bọ̀ yẹn fẹ́. ṣé mi mo mì ní ìpìlẹ̀ tó ti tẹ̀lé báàkà kan sí mi. Muyideen àkáǹtì tó sẹ́ẹ̀dì ṣé mímíkì nìyẹn náà wọ́n mímíkì àkáǹtì ẹ̀ ni àbí àkáǹtì tó sẹ́ẹ̀dì wọ́n mímíkì ẹ̀ ṣebí gbàtẹ gbàtẹ gbà sọ̀rọ̀ yẹn ṣebí ẹ̀gbọ́n rẹ̀ kọ́ sọ̀rọ̀ bọdà tó sọ̀rọ̀ yẹn ṣé ẹmí mi kò ń bọdà yẹn náà ni. wáyé ni bóyá mo lòún fi bọ́dà ẹ̀ ah, ah. bóyá nọ́mbà àwọn tó ti pè mí àti nọ́mbà mi mú ìdí bóyá mo jí nọ́mbà yẹn ni kò wáyé ni. Ah. ó máa rẹ́sì ẹ̀ àti àfáàyẹ̀jọ gbogbo ọ̀nà máa kó wọ́n máa sọ tẹnu wọn. because mi ò rí pé bọ̀bọ̀ yẹn really anything tó bá ń go through ó yẹ kí ìyàwó ẹ̀ mọ anything títọ́ fi lọ káàpù ẹ̀ síbẹ̀ ìyàwó ẹ̀ mọ anything wọ́n kidnap ẹ̀ nìyẹn náà ìyàwó ẹ̀ lè sún wọn kó kidnap ẹ̀ because ó wà illegally married gbogbo òṣìṣẹ́ ṣe yẹ bó ṣe ìlànà tó yẹ ká gbé tó yẹ ká gbé gbà kọ́ nìyẹn. Hmm. rọ́bìṣì náà ṣe yẹn ó ti púfù ó ti púfù Islam ń ṣe pé ẹ̀sìn tó le ni báwo ló ṣe máa fún mọ́mi ẹ̀ lówó kó pé kó gbàdúrà fọ́mọ olùkọ́ni mọ́jínú olùkọ́ni mọ́jínà báwo ló ṣe máa fún ọmọ lówó kó pé pé ọmọ rẹ rèé ò wá gbàdúrà fún ọ is that is that possible dábì pé àdúrà tí kí á ṣe ò lè gbà náà hmm. tó fi tó fi mú ìdí ìsílẹ̀ fún ọkọ̀ seven days seven months kán máa wò bóyá kò ní ta mọ́ọ̀sì yẹn ọ̀ bóyá kò ní dà wọ́n hmm. let's wait and see. Hmm. so ọ̀rọ̀ tó sọ ní pé ẹ̀mí mi kì í fọ́ ìṣòro yẹn ẹ̀ kò sí kan tó jọmọ́ bẹ́ẹ̀. yọ ló ń pa ọ. òun hmm. gangan ló sọ̀rọ̀ òun gangan dẹ̀ ló béèrè fún òun tó wá sórí íńtánẹ́ẹ̀tì tó wá sórí láìpẹ́ tó náà mi ní kì voice o òun náà ló tún máa padà wá gbogbo kùrọ̀ àwọn àkọ́wá fi búra wípé tó bá ti ṣe ọ́ lè ní pamọ́ gbogbo ẹ̀gbọ́n tó wà ní òkúra àkójẹ́tò pẹ̀tọ́ bá ti fi irọ́ kó filẹ̀ sọ́nà. Hmm. ṣé ilé búra pé ẹ̀yin lè búra pé nǹkan kan lè bá sọ̀rọ̀ lóòótọ́? ó ah, yẹ ah. búra ká gbọ́ conversation wa wà lórí fóònù ó tẹ atẹ́sára wa náà hmm. gbogbo ẹ̀ ló wà lórí fóònù náà. Hmm fóònù ẹ̀gbọ́n ẹ̀ fóònù tiẹ̀ gbogbo ẹ̀ ló wà lọ́rùn. Hmm. Hmm. tí mo bá tí mo bá mí kẹ̀ gbogbo àlàyé tó ń ṣe yẹ kò yẹ kó lè ṣe gbogbo ẹ̀ ẹ̀ tó bá mí mí kò yẹ kó lè máa sọ̀rọ̀ gbogbo síbẹ̀ tó sọ yẹn. Hmm. àbí èmi kọ́ èmi kọ́ ni mo ní mo fẹ́ fún five million olólùú ní di five million tó lóun fẹ́ fi ṣiṣọ́ mo dẹ̀ ní òkè kò sí wàhálà we will work it out láláì mọ̀ pé èmi fẹ́ fi mọ òótọ́ ọ̀rọ̀ tó wà níbi ọ̀rọ̀ yẹn ó fẹ́ jábọ́ sí mi lọ́wọ́. Hmm. òun ló sọ pé òun nídìí five million naira n kò fẹ́ fi ṣí ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ ni níbi voice yẹn a gbọ́ a gbọ́ tó sọ pé òun fẹ́ ṣí ṣọ́ọ̀bù báyìí a gbọ́ náà. ó kọ́ ní ó ní kí n send seven hundred first seven hundred yẹn ó tẹ̀sí mi ní àkáǹtì ibi tí màá ó kọ́ ní kí n ṣe pos mo wá ní báwo mo ṣe máa ṣe pos kò pọ́sibù náà ìgbà tí mo ní kó lọ wákàtí tiẹ̀ lórí òun ní àkáǹtì tó lè sanwó sí tó fún mi ní àkáǹtì àwọn méjì tẹ́bá láti ní ìmú ẹni dáadáa mú ìdí dáadáa ní orúkọ ẹ̀ kẹ́ lọ orúkọ àkáǹtì tó fún mi ẹ̀ ṣe é dáadáa ló wà ń bẹ̀ tó ṣe mo mì mí ìfẹ́ ni àbí mo lọ jí mo lọ jí àkáǹtì nọ́mbà yẹn ni. ní ìdí ni. the same day ló sẹ́ẹ̀dì gbogbo information yẹn sí mi o kíkan lọ wọ̀rẹ́bà kárìà tó bá tó bá ń lò fún fóònù tíráàkì ẹ̀ wọ́n máa ẹ̀mí máa tíráàkì ẹ̀ ní o wọ́n máa tíráàkì àti bọ̀bọ̀ tó tó lẹ́gbọ̀n yẹn gbogbo wọn ló máa gbé. ibi tẹ́ wà ṣẹlẹ̀ gbójú jáde kí n gbé wọn lé lórí Facebook. kí ló sọ. ṣẹlẹ̀ gbójú jáde kí n gbé wọn sórí Facebook. ok mo mọ̀ ẹjẹ́ ń gbé jáde lórí Facebook. Muyideen mi ìjọ wo lo popular tó ti asáré mi mi kẹ́ wéré ǹjẹ́ ìjọ wo lo popular tó ti asáré mi mi kẹ́ wéré ó ní wọ́n mímí kòun mímí kíkọ́ mọ̀mọ́ kìíní mẹ́ẹ̀ bọ̀dọ̀ dẹ̀ ẹ máa gbọ́ nǹkan tí wèrè ń sọ lọ a máa gbé a máa gbé Mr. Kenny jáde lórí Facebook orí ẹ̀ ti dàrú mídìí orí ẹ̀ ti dàrú gbogbo dọ́wọ́dé tó ń pa yẹn ẹ tọ́wọ́ bá tẹ̀ orí ẹ̀ ti. àti pásọ̀tì Amẹ́ríkà kan nígbà kan Àgbàlá Gabriel dínà rẹ̀ ó takò ó ní kò gbọdọ̀ wọ́n mi kúrò ní àkàtà wọn pé tó bá mú mi lọ sí Amẹ́ríkà ń sìn ta ló fẹ́ máa fọ tọ́ílẹ̀tì òun tó fẹ́ máa fọ ọ́fíìsì òun tó dẹ̀ mú mi fọ tọ́ílẹ̀tì. Àgbàlá Gabriel ti lọ́wọ́ yunifásitì. Ṣé o fọ́n bẹ́ẹ̀? Muyideen ti fi rọ́bà Muyideen ti fi irọ́ yí wa lórí o. Ó nítorí tọ́lẹ̀tì ni Àgbàlá Gabriel ti sọ wípé kọ́ máa ṣe visa Amẹ́ríkà fóun. Ah! Nítorí tọ́lẹ̀tì ló ń fọ̀. Muyideen ni ò ti bẹ̀rù Ọlọ́run. Ò ti bẹ̀rù Ọlọ́run. Ah, Ẹ̀yà fà pé kí aláwọ̀ Muyideen kó máa ba Àgbàlá Gabriel jẹ́ báyìí. Ẹ ti sọ kí nídìí ọ̀rọ̀ ẹ̀sìn, ẹ ti sọ díjẹ ẹ̀sìn. Why now? wá ẹ bá má ṣe báyẹn ọ ẹ ti fi ọ̀rọ̀ ẹ̀sìn ti ti fi ọ̀rọ̀ ẹ̀sìn bọ ẹ bá má ṣe báyẹn ẹ̀yin àfa wa ẹ̀yin àfa yẹn ẹ̀yin àfa wa àfa wa lẹ jẹ àfa wa lẹ jẹ e gbọ́n jù wá lọ ẹ nílaka jù wá lọ ẹ mọ ẹ mọ nǹkan jù wá lọ ẹ kò yẹ kẹ lo ṣe báyìí láti pàtàkì tí ń jẹjẹ ẹ̀sìn kí ni ìwúlò ẹ̀jẹ̀ ẹ̀sìn tá à ń jà gan kí ni benefit tá ti rí lórí ẹ̀jẹ̀ ẹ̀sìn tá à ń gbogbo láti jọ ìgàn mo ń bọ̀ ntakẹ́ni níbo lẹ wà ẹ mọ̀ sùn gbódú jáde ẹ̀hẹ́n ntakẹ́ni ti wà ń bí ntakẹ́ni ó nítorí nítorí tọ́lẹ́ẹ̀tì tẹ́ ń fọ̀ tọ́lẹ́ẹ̀tì tó ń fọ̀ àgbàlagbẹ́ sọ wípé tí ẹ̀yin tẹ́ bá ti ṣe visa Amẹ́ríkà fún o wípé ta ló máa fọ̀ tọ́lẹ́ẹ̀tì òun wọ́n ní alágbàkú ọmọ mo ń bọ̀ ẹ jẹ́ kí n gbé ntakẹ́ni wọlé. ẹ gbé Mr. Kenny wọlé wọ́n ti bá tiẹ̀ jẹ́ àgbà tó ti ń jàjẹ́ sí ní kọ́ńtì yìí what is our benefit what is our gain ẹ àwọn afáwà yìí wọ́n ti sọ ọ̀rọ̀ yìí wọ́n ti sọ ju ìwẹ̀ jẹ̀sìn wọ́n ti sọ ju jẹ̀sìn and it's, it's not okay for me i'm not i'm not in support of that. àwọn bọ́ọ̀lù tí wọ́n jàjẹ́ sí gan-an wọ́n ní lọ síwájú jù wá lọ. hello hello ìtọ́jẹ́ ní àti ìrọ̀jú àti ìrọ̀jú dáadáa àti ìrọ̀jú yìí aláàtí ìtọ́jẹ́ ní àti ìrọ̀jú yìí. mo ń bọ̀. Mhm. ẹ jẹ́ ká rojú yín àti ìrọ̀jú yín. Hello. Hello, sir. Mi ò rí ẹ o. Èmi náà àìsí ìrojú yín, àìrojú yín. Mumba. What'd you say? Hey, question. Mumba. Um, I just I, I, I requested him. Okay. I can request, but I can network. It's network. tó ń jẹ́ náà lọ ẹ̀rọ tó fídíò yẹn wò wípé èmi máa ń fọ ọ́ èmi máa ń fọ tọ́ílẹ̀tì èmi máa ń kí ìgbà bíi ìṣòro bẹ́ẹ̀ bá gbàgbé lánàá lọ́wọ́. lọ apá àbẹ̀yẹ pọ̀ ni. wọ́n ní bó ṣe ń fọ̀ bóyá òun nù lẹ́ni ṣèbí wọ́n fún ẹ thirty thousand naira every week ó sọ̀rọ̀ nípa thirty thousand naira tó ń fún ẹ every week o òun fọ tọ́lẹ̀tì nìkan nǹkan tó sọ nìyẹn why tó ń ṣe sọ̀rọ̀ nípa thirty thousand naira tó ń fún ẹ every week hmm? mo ní Mr. Kenny wa ẹ jẹ́ wọ́n wọn lọ. naira o thousand every week kò sọ̀rọ̀ pẹ̀. No, no, no. kò sọ̀rọ̀ ń pa thirty thousand era ra sáà tá. fáàmù moa ní wà ó moa wà ń fáàmù fáàmù mo wà. hello ndagari Muyideen oh. sọ pé Abdullah Gabriel sọ fún yín pé tẹ bá ṣe visa Amẹ́ríkà fóun ta ló máa fọ tọ́lẹ̀ tòun. ẹ nípa bí tọ́lẹ̀tì yẹn irọ́ ló ń pa òun fún ẹ ó volunteer kó máa máa clean ní tọ́lẹ̀tì òun máa máa hmm. clean ní ọ́fíìsì ibùdó kan téèyàn máa ń ṣiṣẹ́ fọ́lọ́run téèyàn bá ń ṣiṣẹ́ fọ́lọ́run rí tí mo tí mò ń tó bá ṣiṣẹ́ fọ́lọ́run there is no jòkó síbì kan rí báyìí mọ̀ ṣe fíìtì yẹn fún rárá èmi àtàlágé bẹ́ẹ̀ a tún máa ń a máa ń advice ẹ pé kó máa ṣe jẹ́jẹ́ wípé tó bá tiẹ̀ dé ìlú yẹn kó mọ bóun ṣe mọ máa máa ṣe. òun nìkan ni mo ṣe visa fún gba fẹ́ ṣe visa fún ìgbà tó wá ṣe wedding wá ní kí kúkú include ìyàwó ẹ̀ mo wá ní káwọn méjì ok kí wọ́n tó ṣe wedding ló ti fẹ́ ṣe visa yẹn ọjọ́ tó gbé wá lèmi ní mo máa mo máa mo máa fẹ́ra nílẹ̀ kí pé mo máa ṣe nígbà with day two with mo dẹ̀ sanwó yẹn so ìgbà tó dẹ̀ ṣe wedding mo ní kò sí wàhálà mo máa ẹ̀kú ìyàwó ẹ̀ mo dẹ̀ sanwó máa ṣe ìyàwó láti so even though deputy controller ló ṣe ìdílé yẹn fún mi ní àwọn ló bá wọn ṣe kí omi tó lè pa á tó yọ burúkú tó wá pa pé mo lè lò pé parọ́ má gbà láyé ẹni tó lọ fi quran búra kó wá sórí kó wá online kó lọ fi quran búra tí gbèsè ayé ọba ti tí ọba ti gbà yìí ṣebí mo ń bọ̀ mo ń bọ̀ mo ń ẹ dúró ẹ dúró tó sọ náà mo ń lọ mo kàn fi ìyànnà náà ọ̀rọ̀ mi mr fún ìbẹ́yẹ òun náà ló tó wá tó donate màálù àti ṣe wedding tí nàìjíríà yàgò fi ṣe wedding màálù àti ṣe wedding owó tẹ̀ mr kẹ́hìndé yẹn ló fi màálù yẹn ránṣẹ́ mr kẹ́hìndé yẹn náà ló tó wá lọ nìyíkì ló tó lọ ṣe fídíò rìkọ́dì eh, ló tó lọ ṣe ọjọ́ rìkọ́dì nìyíkì èmi kọ́ ni mo sọ̀rọ̀ mr kẹ́hìndé yà á àwọn tó máa ń ṣe ọ̀rọ̀ there is no argument on this issue náà ẹni kò lọ fi Quran búra kán fún lómi ayé lála mu seven days lómi ayé lála ẹ mọ̀ lo bible tó bá lo bible wọ́n sì lè ba bẹ̀bẹ̀ kọ́lọ̀ ń darí kù kó lọ lo Quran pẹ̀lú omi ayé lála kán fi ilẹ̀ fún seven days seven days péré kán fi ilẹ̀ fún seven days. èyí tẹ bá fẹ́ jẹ fún ọ̀tẹ̀tẹ̀ ewúro eh, ewédú gbogbo ẹ̀ ló wà twenty dollar per pound. fọ́ọ̀mù yìí nìyẹn ní amẹ́ríkà àbí. fọ́ọ̀mù tí ìrìtú abẹ́ ṣiṣẹ́ nìyẹn. Oko ẹ̀fọ́ nìyẹn ẹ̀tẹ̀lé lè. Okay mo fẹ́ lọ distribute fáwọn african store. ẹ ń ta ẹ̀fọ́ tẹ̀tẹ̀. gbogbo ẹ mò ń ta ewédú ṣọ̀kọ̀ úgú. ewédú amẹ́ríkà. òun lẹ ṣáàrí yẹn. àwọn àwọn tẹ̀tẹ̀ lẹ rí yẹn. ok. Hmm. ẹ̀fọ́ ẹ̀fọ́ ṣọ̀kọ̀ wà ṣọ̀kọ̀ wà ṣọ̀kọ̀ wà gbogbo ẹ̀ ló wà. Eh, mo ti ẹ̀ fẹ́ eh, èmi fẹ́ gbé wá fún wa kó wá máa bá mi ṣiṣẹ́ ni nǹkan tí mo fẹ́ gbé wá fún nìyẹn. fọ́ọ̀mù yìí lè fẹ́ gbé wá kó wá máa ṣiṣẹ́. bẹ́ẹ̀ ni. Hmm. ẹ dẹ̀ máa fún lówó ẹ máa fún. mo máa ń sin ewúrẹ́ mo máa ń sin màlúù ó dẹ̀ máa bá mi ṣiṣẹ́ mo dẹ̀ máa san owó ẹ̀. Hmm. iṣẹ́ tẹ̀sí wà iṣẹ́ tẹ̀sí wà lè fún wa ṣe. ọ̀tọ̀mọ́tíkálì wọ́n dẹ̀ máa fún ní green card trade so orí òde ẹ̀ sì ń fi orí inú ẹ̀ ti máa pè é so bí oore ṣe máa ń túyàn nìyẹn o because every year mo máa ń kóyàn wọn so ó sì mo máa dúwọ́ bí mo ṣe ń kóyàn wọn sí fún mi. olórí kúkú mi. mo láti rí di oṣù ẹ̀sán àwa Yorùbá wẹ̀ àtìsán fún mi. nígbà tí òun ti ṣe wèrè báyìí ìyàwó rẹ̀ ń kọ́. ẹ́ nẹ́tíwọ̀kì ló ṣe nẹ́tíwọ̀kì náà nẹ́tíwọ̀kì. nẹ́tíwọ̀kì yẹn ó bad gan nẹ́tíwọ̀kì is seriously bad ó oh, bad ó oh, bad ó oh, bad ó bad ẹ má bínú yẹn nẹ́tíwọ̀kì yẹn ò dáa mhm. ẹ já máa gbọ́ ọ̀rọ̀ tí ẹ já ká máa gbọ́rọ̀ mí pé kí wọ́n lo ohùn mi wípé kí wọ́n sọ pé èmi pé èmi fẹ́ gba five million pé kí n lè die down kí n lè fẹnu mi die down kéèsì tó wà láàrin èmi àti àgbàlá Gabriel. ìyẹn ni aláìjì. kí ni Mr. Kẹ́hìndé ó ṣe lọ sí báyìí kí ni tiẹ̀ ń bẹ̀. ẹ ṣe sà ṣe rí Mr. Kẹ́hìndé yẹn Mr. Kẹ́hìndé yẹn Mr. Kẹ́hìndé yẹn ọ̀rẹ́ kò rí kó sùn ìlòmọ àti Àgbàlá Gabriel nígbà tí ọ̀rọ̀ ti ń gbọ́bọ̀ tí Àgbàlá Gabriel ti rí pé a òun náà ti ń wálẹ̀ lórí ọ̀rọ̀ Muyideen ìlò lẹ̀dí àpòpọ̀ mọ̀ká ìdè yẹn tó fi mú níbi ohun mi láti fi gbà mí lórúkọ. ó sì bẹ̀rù Ọlọ́run ó bẹ̀rù Ọlọ́run kó o bẹ̀rù àtúbọ̀tán ẹ̀. O bẹ̀rù ọlọ́run ó sì bẹ̀rù àtúbọ̀tán ẹ̀ nígbà tí àgbàlagbà ìpè ní pé òun ti fẹ́ wálẹ̀ wálẹ̀ ò ló wálẹ̀ ìwọ tó mọ ìwọ lébi ń pa báyìí ìrìn ní ẹni ta ló ń wálẹ̀ ta ló ń wálẹ̀ mídìí ni ah èèyàn fún àwọn ẹ mistake ah ẹ ṣe mistake wàláì ah ẹ ṣe mistake èèyàn fún àwọn àbí bọ́dà mi Wàsíù Àyìndé bá mi délé kí ni kọ̀tẹ́ kí lè rí sọ̀rọ̀ yẹn àwọn fún àwọn ṣe mistake wọn ò bá ti má àlá kódà tí mídìí bá fẹ́ sọ̀rọ̀ yìí kò yẹ kó jẹ́ ọ̀dọ̀ wọn Primidi Primidi kó dá ṣe fídíò ẹ̀ ẹ̀ káwọn wá gbé jáde kọ́ gbé jáde nítorí bó ṣe jẹ́ pọ́dọ̀ wọn àfáwọn ló ti sọ̀rọ̀ yìí sí ó máa di ó ti dìtà ọwọ́ ẹ̀sìn ó ti dàbẹ́ ní pé bóyá àwọn àfáwọn jẹ owó Àgbàlá Gabriel wọn èjì ẹ̀ nítorí ẹ̀sìn kò yẹ káwọn àfáwọn wa jẹ́ kó jásí pé ọ̀dọ̀ wọn ni Muyideen ti máa ti máa bá Àgbàlá Gabriel jẹ́ báyìí kò yẹ kó jẹ́ bẹ́ẹ̀ kò yẹ kó jẹ́ bẹ́ẹ̀ ah ẹ̀ àfáwọn ah Ah, no, no, no, it's very bad. Lídẹ̀ kíní ó lè rìsọ́ọ̀tì sí ìjẹsìn. Yes, torí ó máa dàbẹ́ ni pé àwọn àfáà wa ń lo Muideen against Àgbàlá Gabriel. Lójú àwọn Kìrìsìtẹ́nì, á dàbẹ́ ni pé bóyá àwọn àfáà wa fẹ́ mọ́mọ́ gbé Àgbàlá Gabriel ṣòwò nítorí nítorí pé torí nǹkan tí Àgbàlá Gabriel ń ṣe torí dáadáa tó ń ṣe fáwọn èèyàn ni pé àwọn èèyàn wa ń àwọn mùsùlùmí jowú ẹ̀ wàláì Muyideen ṣé ká má parọ́ tí wàá fi kú ò lè dá Amẹ́ríkà ò lè dá Amẹ́ríkà mọ̀ láyé ẹ̀ orí orí orí Amẹ́ríkà yẹn ó ti fò wò ó ebi apá síríìsì ẹ̀ lára ó jẹ́ palaba àyà yíyẹ tó pin àpéwò ẹ̀ ìbò gbádùn ni wèé o lọ fẹ́ àti rẹ mọ́tà ìmọ̀lá ti mọ́tà kan lẹ́yìn ẹ̀jẹ̀ bẹ́ẹ̀rẹ̀ yìí ẹ̀yìn èèyàn ẹ̀ lọ fún Muyideen kó lọ fẹ́ àti rẹ mọ́tà àti ramata ni wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n lọ́sẹ̀ máa sọ wọ́n wọ́ tara wọn ẹ wọ́n wọ́ tara wọn ẹ máa gbọ́. ọ̀yọ́ ìgbé mo béèrè ìdúró mi ò béèrè one naira lọ́wọ́ wọn fúnra ara mi kẹ gbàǹgbọ̀dẹ̀ ìfọ̀kọ̀ ṣe láì fi pè fún mi mi ò fẹ́ ẹ̀tọ́ kàkà látọ̀dọ̀ Àgbàlá Gabriel mọ́. iṣẹ́ kọ́lọ́ ọ̀rọ̀ Àgbàlá Gabriel sí mi ló ti jẹ́ fún mi yẹn èmi náà dẹ̀ ti gbà kádàrà gba kádàrá ṣùgbọ́n láti yá gbé wọn tó máa fi in tí mi ò ṣe tàbí ọ̀rọ̀ tí mi ò sọ jáde lẹ́nu tàbí tí ò ṣe pè mí tí wọ́n kàn máa fi bà mí lórúkọ jẹ́ ní social media ẹ jọ̀ọ́ mi ò fẹ́. bàbá kọ́lá ilé ẹ̀tún ẹ jọ̀ọ́ màá fẹ́ bẹ̀rù ọlọ́run bí tí ọba ṣe gbé èèyàn èèyàn sọ jáde ó léwu ẹ̀ṣẹ̀ ní níwájú ọlọ́run èmi àti ní àjọ sọ̀rọ̀ pa five million kankan pé ẹnìkan tó fẹ́ fún mi five million. wàláì ẹ jẹ́ ká síríọ̀sì mídìí àtàtì ramọ́tà dẹ wọ́n fi tara wọn pa ọlọ́run bá ń gbẹ ẹwọ àti ramọ́tà náà ẹwọ àti ramọ́tà àti ramọ́tà ramọ́tà ramọ́tà ramọ́tà ramọ́tà ramọ́tà irinṣẹ́ ogun owó <laughs> ramọ́tà yẹn ó dàbí irinṣẹ́ ogun owó.

fit. safe. Tunafit on ourselves. ọ̀tẹ̀dámọ́tà ìfìt ara yín bàjẹ́ ọlọ́run ẹ máa bí máa bíyè agbára ọlọ́run ẹ lè ṣe cost wedding gan gbogbo Muideen you and ọ̀tẹ̀dámọ́tà you are you are fit each other. We fit each other, we born a good children, we born original children, bóun yìí kẹ bí fake fake children wàhálà tí yín nìyà wàhálà yín nìyà. àti rámọ́tà yẹn bẹ̀bẹ̀ ni ìgbà tó ń sọ̀rọ̀ etí nǹkan tí ń ṣe rámọ́tà yẹ dàrú mo like àti rámọ́tà o mo hate mo like àti rámọ́tà yẹn gan but ó fuck up o bá seek for forgiveness orí ẹ̀ ti dàrú nǹkan tó wà nínú ẹ̀ lè kọ́kọ́ sọ yìí ṣèbóun lélẹ̀ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ramata bíi kọ́kọ́ sọ. ṣé owó iṣẹ́ wà lágbá wà nù ẹ̀. owó iṣẹ́ ló fi ra nìkan náà. kí ló dé tí ò lè ronú kó tún sọ̀rọ̀. péré ramata wáyé tó lè tí kò lè ronú kó tún sọ̀rọ̀. wọ́n jáde wá ń sọ pé ń tọrọ forgiveness kò ní dá fún mi dá fún forgiveness wọ́n tètè ṣe forgiveness yẹn gan orí yọ dàrú papọ̀ yorùbá àwọn àbákò yẹn jẹ ni. aláìdáni ìta ní gbogbo yín aláìmoore ẹ̀yìn aláìmoore ẹ̀dá ẹ̀yìn aláìmoore burúkú wàrà dáadáa yìí and useless people all over everywhere ẹ̀wù ramata ramata ìwọ náà ń sọ̀rọ̀ ẹ̀wù. owó iṣẹ́ ìlú fi ra nìkan náà. owó iṣẹ́ ìlú fi ra nìkan. Kọ́ máa Wọ́n máa yẹ wo, wọ́n máa bá yín kọ́lé yín, àwọn táwọn bá yín kọ́lé náà yìí. Ṣé mi kéèkì. Àwọn. Ìwọ ṣe ìwọ ló lò fún Àgbàlá Gabriel o, ìwọ ló lò fún o. Ẹ máa gbọ́ bóyá sọ̀rọ̀. Ẹ ìgbà tí fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀, ṣé mi gbé kí bẹ́ẹ̀ lọ fún? Ẹ bó ṣe ń bá di Àgbàlá Gabriel sọ̀rọ̀, ìwọ ló lò fún o. Ẹ máa sọ pé wàá tọrọ forgiveness ó ti dàbí irinṣẹ́ ogun owó yìí àwọn tó ń ṣe àwọn tó ń ṣògùn owó gan-an ṣé wọ́n rí ẹ̀ ó yẹ kó ti lè kó ti fi ẹkú kí wọ́n ṣe wọ́n náà sọ̀rọ̀ àwọn èèyàn sọ̀rọ̀ wọ́n náà sọ̀rọ̀ kí ó rí pé ẹgbẹ̀jọ gba tiẹ̀ ni àwọn kan láìkí ẹ torí stáṣù ẹ làwọn èèyàn ṣe láìkí ẹ torí stáṣù ẹ nì torí stáṣù ẹ nì bí ọ̀rọ̀ ẹni ò dáa ìwẹ̀ ò dáa orí agídí òfò ló wà gbogbo orí ẹ agídí òṣì ló wà lórí ẹ kí ó rí pé ó dáa ni ṣé o pé èèyàn gidi ní ẹni wọn máa ń sọ̀rọ̀ tọmọtẹ wọn ń sọ̀rọ̀ èèyàn ṣé ẹkú jáde rámọta wọn náà sọ̀rọ̀ wọn lo ìwọ fún Àgbàlá Gabriel pé ẹ ìgbà tó ṣe bẹ́ẹ̀ dé ó ti dàrú forgiveness wèrè wọn ló wà tọrọ rí da fún àti forgiveness ọ̀hún. wọn máa bá yín kọ́ lè yàn àwọn táwọn bá yín kọ́ lé mẹ́rin. ṣé mi gbé báyìí lọ fún. ó ṣe kéèkì. àwọn owó owó owó owó ta máa ń tẹ̀lé àwọn owó tá a máa ń jẹ yẹn ìdí nọ́ọ̀tì wọ́n tún mo ó tún bẹ́ẹ̀ máa jòkó kan mo tún mo tún yan fún. sí iná wọn ti lọ pé ẹ ti bàdà. kò lè lọ́dọ̀ ló tún máa fi láyé. ẹ má ẹ má ẹ má ẹ má ṣèpè ẹ má ṣèpè ẹ má ṣèpè. jíjẹ́ nígbà lọ́wọ́ mi. ẹyin tí ẹ̀sán kó sọ fún ọdún nẹ́ẹ̀sì ẹ wo èpè tó ṣe fún Àgbàlá Gabriel ó ní Àgbàlá Gabriel kò lè olórí mọ́tò máa fi kú wèrè ní ìwọ gbọ́ òrè rú lórí mọ́tò àti kúrú mọ́tò àti jẹ́sọ́mọ́ ẹni pọ̀lú iṣẹ́ lórí mọ́ pẹ̀lú kọ̀tún ṣe yìí wúyẹ̀ ti tààrú wúyẹ̀ ti tààrú. ẹni tẹ́ ìṣòwò owó bọ́lẹ̀ wà gan ló dé bẹ́ẹ̀ tẹ́ ẹni sọ́kọ̀ ọmọdé iṣẹ́ ẹ̀ bẹ́ẹ̀ lónìí ẹ fi kúṣẹ̀ ẹ fi kúṣẹ̀ dànù kó sí kúrò bí. wọ́n jáde òun náà sọ̀rọ̀ wúyẹ̀ ti tààrú. múrídìí ni ìyàwó ẹ ìyàwó ẹ nira mọ́tà ò wà láyé fìtara yan tẹ bá dẹ fẹ́ra yín a wíìdì a máa náwó a máa nọ́ra a wẹ́ẹ̀dì yín máa dùn yéè èmi fúnra mi máa gbé màálù mẹ́ta kalẹ̀ <laughs> ìlàkàyèdè máa gbé màálù méje kalẹ̀ <laughs> àbúlákẹ́bẹ̀ kọ́ máa gbé màálù fifteen kalẹ̀ mo jẹ́rìí àwọn èèyàn wo ẹ má gbà ẹ má gbà yálà yà gift wíìdì ẹ fi tara yín ṣe gbọ́ ẹ fẹ́ra yín èmi ni màá sún yín papọ̀ yorùkọ bàbá yorùkọ tọmọ Grandmother Muideen, from today on, your wedding is closed ẹ bá fẹ́ lu ayé pa ní ilé wa láti ní alágídí yóò fò kan náà nílùú ilẹ̀ méjì <laughs> ẹ jọ máa pariwo mọ́ ayé lulẹ̀ ẹ fẹ́ lu ayé pa wọn láti yí nìyẹn. so Àgbàlá Gabriel inú àkáǹtì Àgbàlá Gabriel ni àwọn yẹn ni Mr. bentley léèrè wá náírà lọ́wọ́ fúnra rà mí tẹ̀lé dánwó dẹ̀ bí ìfọ̀kùnṣe láti ìdòtí mo ní mi ì fẹ́ ẹ̀kọ́ kankan látọ̀dọ̀ Àgbàlá Gabriel mọ́. iṣẹ́ tọ́lọ̀ ọ̀rọ̀ àgbàlá gébẹ̀ sí mi yóò ti jẹ́ fún mi yẹn èmi náà dẹ̀ ti gba kádàrà. ti gba kádàrà ṣùgbọ́n láti yá pé wọ́n tó máa fi ntí mi ò ṣe tàbí ọ̀rọ̀ tí mi ò sọ jáde lẹ́nu tàbí tí ò ṣe tèmi tí wọ́n tó máa fi bà mí lórúkọ jẹ́ ní social media ẹ jọ̀ọ́ mi ò fẹ́. bàbá kọ́lá ilé ìtú. ìdájọ́ mú kàn lórúkọ jẹ́ lórí social media ó yẹ ti dàrú orúkọ wọn lórí kọ́ bàjẹ́ eléyìí náà sọ pé ká má bòun lórúkọ jẹ́ ó yẹ ti dàrú ìwọ tó ń pè àwọn ẹgbẹ́ lórí jìbìtì ẹ ṣé ìwọ ò borúkọ yàn jẹ mo béèrè ṣé ìwọ borúkọ jẹ ò borúkọ àgbàlá kí wẹ́rẹ̀ jẹ òun sọ pé ká má bẹ̀ lórúkọ jẹ orúkọ wo ló ní àwọn èèyàn ń wẹ̀ láwọ̀ ìsunkún òun rẹ̀ láwọ̀ rẹ̀ rìn àbúyẹ dàrú òòjọ́ èèyàn rárá wàláì òòjọ́ èèyàn bí ẹran ẹran ọmọ ṣe sọ pé ìwà àti rámọ́tà ẹ fi tara yín gan ọlọ́run ọba ń gbọ́ wàláì tàláì. <laughs> mídìí sọ pé kọ́má bọ̀ wọn lórúkọ jẹ́ <laughs> wíìrì orúkọ wo ni wèrè ní pé ní kí wọ́n bàjẹ́ bọ́ọ̀ ìfọ́ ni wà. ìjọ màá fẹ́ bẹ̀rù ọlọ́run bí tí ọba ṣe gbé èèyàn èèyàn sọ jáde ó léwu ẹ̀ṣẹ̀ ní níwájú ọlọ́run èmi àti ní àjọ sọ̀rọ̀ pa five million kankan ní ẹnìkan tó fẹ́ fún mi five million. bóyá nítorí mímíkì Mr. Kẹ́hìndé lọ ṣe lo voice mi láti fi bà mí lórúkọ jẹ́ pé mo béèrè five million lọ́wọ́ òun bóyá ìní àgbàlá Gabriel pé ìjókòó kalẹ̀ pé kẹ́ẹ̀fì yẹn dìfẹ́ǹtì òun pé mi ò mọ̀ pa ọ̀rọ̀ five million ṣé five million èmi ò bá wá ń kọ bọ̀ lọ́wọ́ anybody o ebi ọ̀pá ní ìyó. mi ò fẹ́ lọ fà àfa wa àfa wa sọ̀rọ̀ kan nípa ilé mú ìdí wọ́n ní ohun tí àgbàlá Gabriel ṣe pé kí wọ́n talé mú ìdí ni kọ́ wá fún ìdí lówó yẹn so gbogbo bó ṣe wá ń sọ wípé wọ́n ṣe máa kọ́ ilé mú ìdí síbi ṣọ́ọ̀ṣì yẹn mò ń bọ̀ mo fẹ́ mọ gbogbo a máa mọ ilé tó wà níbẹ̀ yẹn sí a máa mọ àdúrà ọ̀nà tó wà níbẹ̀ mò ń bọ̀ náà. ǹjẹ́ nǹkan inú àwọn inú àwọn ọmọ gbàgbé na vida ìfẹ́ pẹ́ púpọ̀ lórí Facebook orí TikTok ni mo orí TikTok ni mo wá ń sìn but mo sáré béèrè kọ́kọ́ lọ́wọ́ nínú àwọn tó wà lára àjọ̀dọ̀ Agbala Gabriel òun ní láti béèrè ọ̀rọ̀ yẹn. nẹ́tíwọ̀kì jọ lọ nẹ́tíwọ̀kì jọ má bàa fi jẹ nẹ́tíwọ̀kì dàkú má fọkọ̀ pọ̀. Mm-hmm. ẹ máa ní ká ara káàdì àwọn ara káàdì nẹ́tíwọ́ọ̀kì yìí ò ní gbádùn ẹ̀yà wèrè ni gan ló ń ṣe yín gan everywhere lẹ́yìn nẹ́tíwọ́ọ̀kì máa ti ṣiṣẹ́ náà. Okay, move on. mo fẹ́ kẹ́ mọ iye ilé nẹ́tíwọ̀kì yẹn nẹ́tíwọ̀kì yẹn ò gbádùn ṣẹlẹ̀ sáré ka àwọn iye ilé tó wà ní around ibẹ̀ yẹn níbi tí ilé omi ìdí wà yẹn àwọn kan sọ wípé kò ṣe kinní kan fún àwọn protocol wọ́n ní níbẹ̀ yẹn wọ́n ní gbogbo àwọn protocol yẹn pátá wọ́n ní ilẹ̀ tí wọ́n dẹ̀ ń kọ́ ilé wọn ìmí ìnú wọn ò tí ì parí ẹ̀ wọ́n ní mánéjà Àgbàlá Gabriel gan ó nílé ń bẹ̀ wọ́n láwọn tún ṣe swimming pool gbogbo kó tó kọ̀ Àgbàlá Gabriel pátá ni wọ́n nílẹ̀ níbi ilé yẹn so gbogbo ẹni tẹ̀ sọ wípé bóyá ó mọ̀ọ́mọ̀ ó mọ̀ọ́mọ̀ ṣe kinní kan ó mọ̀ọ́mọ̀ ṣe gbá ṣé gbogbo protocol yẹn náà ó lò wọ́n ni ó fẹ́ ó fẹ́ jogún ilé wọn ó fẹ́ jogún ilé àwọn protocol náà ó fẹ́ jogún ilé máníjà ẹ ẹ má bí mo ń bèrè ni o ó bá jẹ́ wúlé máníjà àfa àwa ẹjọ tẹ bá fẹ́ jàjà fún tẹ bá sọ pé fẹ́ ja ẹ fẹ́ ṣe human rights fún Àgbàlá Muideen ẹjọ e ẹ má ti ọ̀rọ̀ ẹ̀sìn bọ́ torí Ọlọ́run ẹ má ti ọ̀rọ̀ ẹ̀sìn bọ́ ẹjọ ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín ẹjọ e àfẹ́kọ́rọ̀ yìí di problem nítorí ẹ̀dìgbàdùn wọn sísá iná wà ń gbọ́lẹ́kùn lófin sí i. Hello? Yeah, ẹ kalẹ́. ẹ kalẹ́. Hmm. ẹ jọ mo fẹ́ jẹ́ kẹ́ sáré bá wa ka àwọn iye àwọn èèyàn tó ní ilé níbi kíní àgbàlá ní ibi estate àgbàlá Gabriel yẹn tí ilé mú ìdí wà. níbi ilé yẹn ṣé kí n máa sọ̀rọ̀ báyìí. You have one minute remaining. ẹ máa sọ̀rọ̀ lọ́ntì yín nọmba one ilé bọ̀dá Muyideen ní first kínní ilé tí wọ́n kọ́kọ́ torí ilé yẹn ẹ mọ̀ pé estate níbẹ̀ estate yẹn wá jẹ́ face number one face number two wọn àti ìkọ́ nǹkan kan síbẹ̀ rárá tó kọ́kọ́ bá wọn kọ́ ilé wọn yẹn so ìgbà tí chọ́ọ̀chì wá débẹ̀ yẹn ká kó chọ́ọ̀chì débẹ̀ yẹn ó ní àwọn protocol ní dáàdì tẹ̀wá ní káwọn protocol náà káwọn náà mú ibẹ̀ sí ibi tó bá wù wọ́n so ilé wọn ló jẹ́ number one ilé ẹnjìníà ẹnjìníà tó máa ń sẹ́tíkà ó iná ó dà ní nọ́mbà two ìyẹn ò tí ì parí ilé rẹ̀ so ilé bàbá tún èbèbè òun ní nọ́mbà tírì torí àwo kì í fi bẹ́ẹ̀ lọ sọ́nà bẹ̀ yẹn ń tiwa kò jẹ́ kí n fi bẹ́ẹ̀ hà torí dáadáa but mo lè ṣe fídíò rẹ̀ gan so ilé máníjà ilé máníjà dádì ilé protocol number one ilé pa ilé gbogbo àwọn pa yẹn pátá àti bánú sọ. Your call credit has been exhausted and your call terminated. Dial star six káàdì ìtọ́ni lórí fóònù àdúgbò káàdì ìtọ́ni lórí fóònù àdúgbò eh, ìyẹn mtn ìgbádùn lẹ́dún káàdì tí mo ra ẹ fẹ́ embarrass mi ní public oyin dídá mi èmi pẹ̀lú embarrass you embarrass yourself you embarrass mtn you embarrass yourself you no embarrass me you embarrass yourself ṣíṣe ẹ̀ka máa sọ public pé your card is ẹ ládùúgbò mi mi tó yìí ẹ wọ́n sọ pé my card is finished mi ti dàrú èmi kọ́lẹ̀ embarrass you you no embarrass me you embarrass yourself you embarrass you you embarrass yourself you no embarrass me you are you are you, want to jam you want to jam my rank you cannot jam my rank <laughs> Hmm. yeah tí bá wá tí tu tí ti tu bẹ́ẹ̀ kó má lọ ẹ má rí pé i will i will embarrass you too ẹ máa wo àwọn lọ́sọ̀ pé káàdì mi ti tán sí wọn ẹ máa ní pé káàdì mi máa gbó wọn sí àwọn oníra mi mi yọra káàdì mi ò serious mi yọra káàdì mi ṣe ti rí ṣé kò lọ mo lówó mo lówó lórí kíní o wọn náà ní káàdì mi ti tán MTN you embarrass yourself not me. ok. <laughs> ẹ ẹ sísọ àgbàdo yìí lọ. ilé ilé bánusọ ilé bánusọ náà wà bẹ́ẹ̀ mọ́mì ìyá ṣẹ́gun tọmọ wọn ọmọ kékeré yẹn tó kọrin nígbà yẹn tí wọ́n bá kọ́lé lọ́wọ́ ilé wọn náà ó wà láyé ó wà níbẹ̀ yẹn àwọn èèyàn tí wọ́n dẹ̀ tún bá ara lẹ̀ tí yóò àwọn tún ra lẹ̀ lọ́dọ̀ dáàdì tí wọ́n bá kọ́lé tó ilé wọn náà wà ń bẹ̀ tó o gbogbo ẹ̀ ilé yẹn àárín yẹn bíi kí nǹkan ṣùjọ kéèyàn kọ́lé tira wọn tira wọn tira wọn bẹ́ẹ̀ ni ilé yẹn ṣe wà. so ọ̀pọ̀lọpọ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ protocol yẹn ni wọ́n ti ní ilẹ̀ ń bẹ̀. gbogbo wọn pátá gbogbo wọn pátá kódà àwọn protocol yẹn gan àwọn gan náà tún ń talẹ̀ káwọn náà ralẹ̀ káwọn náà kalẹ̀ kan ń ṣe business kan kálukú wọn náà ń ṣe business wọn. wáyìí ti ẹyin èèyàn ṣe ti gbọ́ nsìn ṣé ẹni ẹfẹ ó fẹ́ jogún ẹ̀ ṣé ó máa jogún gbogbo ilé àwọn protocol náà. ṣẹ́fẹ́ gbọ́ ṣẹ́fẹ́ gbọ́ off shares ilé dájú ìkọ̀kọ̀ ní off share yẹn ẹ bá máa ń fọ́nà wọn gbàgbà sí off share ní ṣé ọdún ìyá ṣe àbí láti ẹ̀ tá a ṣí ọ̀ṣì ẹ̀yẹn ọ̀ṣì lọ́yà mi dáàdì tó ń six months ń bẹ̀ nítorí pé kí àwọn èèyàn tó wà ní sáìtì kó ibẹ̀ yẹn má bàa wà bọ̀ rìn omi dáàdì náà fi tètè ló ń fi lọ síbẹ̀ yẹn wípé dáàbò náà fi wà bẹ́ẹ̀ so ọ́fíì ẹ̀yẹ ń bẹ́ẹ̀ kò sí anybody tí mo débẹ̀ ọ́fíì ẹ̀yẹ ń bẹ́ẹ̀ ó dà pé bóyá torí mo máa ń rí tí mo máa ẹnìkan máa ń ṣí kéèsì yẹn kan máa wọlé ó dà pé ẹnìkan ló ṣàǹgbé ìgbẹ́ yẹn tó jẹ́ kó dídí ọ́fíì ẹ̀ bàbá yẹn ń sọ pé kọ́nà ń pèsè owó fáwọn programu jọ Wednesday pé káwọn ti ẹ̀kọ́ ìlú self contain kọ̀ọ̀kan fáwọn èèyàn táwọn máa ń fún lówó tán fi máa ń lọ gbalé pé irú owó tán fi ń gbalé yẹn táwọn bá ń kó fún wọn tán bá fi ń ṣiṣẹ́ yóò pè lórí kálukú bá máa lóun wálé lọ báyìí orílẹ̀ one sixty orílẹ̀ seventy orílẹ̀ kínní kan tí bàbá yẹn ń sọ pé kọ́nà pèsè owó fáwọn ti ẹ̀kọ́ ìlú self contain ó ti ẹ̀kọ́ hundred káwọn yẹn ti máa gbé bẹ̀ máa kó tán ní káwọn ti ẹ̀kọ́ tọ́kálukú máa ń bẹ́ẹ̀ tọ́ba àti tọ́ ti dàgbà lọ́tún ti ẹ̀ ọmọ owó kan wà ló mọ lọ́dẹ̀ lọ níbi báyìí kí bàbá yẹn ní fáwọn owó lọ́jọ́ ìgbà olùkọ́ tó ń pè é lágbára náà ìdìbò ẹ̀ ń bí ẹ̀ nílẹ̀. ó ń bẹ lọ́rọ̀ rẹ̀